èpísítẹ́lì kìíní ti paul àpọ́stẹ́lì sí àwọn ará tẹsalóníkà orí kìíní. paul àti silfanu àti timotiu sí ìjọ àwọn ará tẹsalóníkà nínú ọlọ́run bàbá àti nínú jésù kristi olúwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa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 ṣùgbọ́n ní agbára pẹ̀lú àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìkánjú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ tí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti Akaya nítorí láti ọ̀dọ̀ yín lọ ni ọ̀rọ̀ olúwa ti tún jáde kì í ṣe ní kìkì makedonia àti akaya nìkan ṣùgbọ́n ní ibi gbogbo ni ìyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run tàn kálẹ̀ tó bẹ́ẹ̀ tí àwa kò ní ìsọ̀rọ̀ ohunkóhun nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín bí ẹ̀yin sì ti yí padà sí ọlọ́run kúrò nínú ère láti máa sin ọlọ́run alààyè àti òtítọ́ àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí ó sì jí dìde kúrò nínú òkú àní Jésù náà ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀.